أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم ترى ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء يخلق على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم وهو الذي وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور أتقف الله سبحانه alhamdulillah. eléyìí tí ó fi àánú rẹ̀ tó fi ṣẹ́wà kò lẹ́nu eléyìí ní í ṣe ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijira. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته ní tẹ̀síwájú nínú suratul hajj èyí tá a fẹ́ gbé ní àyà kẹtàlé ní ọgọ́ta sixty three níbi tọ́lọ́run ọba sùhánà ó ti mú àwọn àmì kan wá tí ń tọ́ka sí agbára ọlọ́run eléyìí náà tún jẹ́ kan nínú àwọn ìtọ́ka lórí agbára ọlọ́run àti títóbi agbára rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní alam tara anna Allaha anzala minas samaa'i ma'an alam tara an alam tara anna Allaha anzala minas samaa'i ma'an fasahihul ardh

Òun ní ń sọ omi kalẹ̀ láti sánmà èyí tá a mọ̀ sójò. Máa ń fàtòsílẹ̀ ṣúlì àmúgbò mú ọkùnbọ̀ wọn. Ilẹ̀ tó ti gbẹ bí wá àkókò tá a wà yìí. Ilẹ̀ yẹn wà padà di ohun tí a jì láàárọ̀ nígbà míì. Ààrí tó ti tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tó ti green tó ti léwé jáde. Inna Allaha latifun khabir. Dájú Allah làfíìfún ọbẹ̀ ẹ̀wẹ́ ni kàbírò afúnilérò ni àtinúgádá àfi mọ̀lọ́hún lọ́lọ́hún òun ni sísọ òjò kalẹ̀ tọ́lọ́wọ́n bá ń sọ òjò kalẹ̀ sílẹ̀ tó ti gbẹ yóò ṣe rúbí mẹ́ẹ̀. tí wọ́n padà di ohun tí ó fẹ́ gbẹ́ gbẹ́. wọ́n ní ẹ̀nà ìjọ ọlọ́run ọba subhanahu wa ta'ala láti sọ ìfẹ́ ọlọ́run ní adá ànọ́tọ́fà aláfàtà omi lọ́gọ́rọ́ omi díẹ̀ kọ́dẹ̀jẹ̀ dídì kàkàlá fún ẹlẹ́ ẹ̀jẹ̀ dídì náà ayọ̀bá sí ara ń bẹ̀ ó sì lẹ́nu sọ yìí háì pípé láàrin ìkíní kejì wọn ló tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala inú àmì ìdáfí mọ̀ ní ẹ̀ ó tó jò kalẹ̀ láti sámà. Fọ́tún súnmí ìròyìn arúgbó mọ̀ lọ́rùn ọ. Ẹ ilẹ̀ wa padà di ohun tó green lẹ́yìn tó ti gbẹ tẹ́lẹ̀. Inna Allah latifun khabir. Orílẹ̀-èdè Alájọ́ Allah latifun khabir ọba ìwẹ́ ni. kàbíró afúniléròyìn. له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد له ما في السماوات وما في الأرض وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ Ọlọ́run tá ń wí láti mọ̀ ikú lọ́lẹ́tọ̀ sí lọ́dún. Gbogbo ohun tí ń bẹ ní sánmà tí ẹ ní. Àhú máa fi sánmà wà tí wọ́n máa fi Gbogbo ohun tí ń bẹ nílẹ̀ yẹ́yẹ́ tí ẹ ní. Ọwà ní sánmà àwọn àràwọ̀ nílá nílá iná ìlú àtùsùpáwà. Ọwà nílẹ̀ àwọn òkè odò èèyàn ẹranko wọn bẹ lórílẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́run ló ní. Wàyínà Allah aláhu àlọ́gọ́ ní olùhárí. Dádájú ọlọ́run tó wà ní àwọn nǹkan wọ̀nyí. Làwọn àlùkò ní ilé àmì ìrẹ̀. Àbọ̀rọ̀ lọ́lọ́run ọ̀rọ̀ kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àlùkò ní ìlú ọba tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn ni láti máa fi ẹ̀yìn mú. Àlámúkárọ̀, Anúlọ́hà sákàrà lákòókò mọ fílà àwùjọ wá ní ìṣẹ̀lẹ̀. Ọ̀yìn tó ní káṣá jẹ́rí òfin níta àbí àkọrẹ́. Ọ̀yìn tí kò sámá àmúkẹ́kọ̀ọ́ àdàlà àwùjọ ìlà bí ìdílé. إن الله مما في الأرض الرحيم لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بإذنه ألم تر أن الله فقر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره tí mo rí ní pé dádájú ọlọ́wọ́ bá dá ń sọ fún ìlọ́lẹ̀ sọ sí ìjọsìn yẹn. ọ̀pọ̀lọ́ lẹ́kùn máa fi àwùbí. ẹ òun ló ṣèrọ̀ fún yín gbogbo ohun tí ń bẹ́lẹ̀ والفلك التي والفلك تجري البحر tí ìbá tó bá lọ́wọ́ bá ṣe màálù rọ̀ àlè súnkọ̀. lẹ́rìn ọlọ́run ló ṣe rọ̀ fún yín wọ̀jà máa bèèrè àwọn nǹkan bọ́rọ̀ gidi àwọn èso ọlọ́run ti rọ́ fún yín bọ́lọ̀n tó tún fọláyè ní ìṣẹ́ ogun ní bẹ́ńsẹ̀mẹ̀ àti ilẹ̀. ọ̀sàkọ̀nà lakum máa fi sábà wá ti wọ́n máa fi àbùkẹ́ jẹ̀mí àmì. gbogbo ẹ̀ lọ́wọ́ bá ṣe rọ̀ fún yín nínú dáadáa ọlọ́run. àti ọlá rẹ̀ àti ìdára rẹ̀ nínú ìjọba náà wọn bá tún ṣe rọ fún yí wàlìfòlíkà. wàlìfòlíkà tajiri fi báhárì ìdí amúrí. ọlọ́run tó wá sí ọkọ̀ ojú omi rọ fún yí torí pé ọkọ̀ ojú omi tajiri ìdí amúrí òun ni wọn máa rìn nínú odò tajiri fi báhárì yóò máa rìn ní bí amúrí yìí pẹ̀lú ọlọ́run odò alagbalúgbú omi ọkùnrin omi ọmọ àgbà wọnyí ọjà bẹ pẹ̀lú atẹ́gùn tó da atẹ́gùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ní oṣù bí wọn bá fẹ́ sínú ẹ àwọn ẹrù ńlá àwọn tó lè wúlò fún ọ ó yẹ kí wọn á gbé láti ìlú kan sí ìlú kan láti fásitì kan sí fásitì kan wọ́n máa mú oṣù mẹ́lọ́dà ilé wa àwọn sọ̀rọ̀ ní ọmọ amúsan wa ẹlọ́kùn ojú omi ọ̀yọ̀mùsí kò sábà àǹtẹ̀tọ̀ àlàlẹ̀ àwọn ìlà ìlẹ̀. ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه ọlọ́run bá tún wá gbá sánmà إلا بإذنه tí ó bá ti ẹ̀ jábọ́ tọ́lọ́run bá fẹ́ pẹ̀lú ọ̀dà rẹ̀ ló máa fi rí bẹ́ẹ̀. ṣùgbọ́n náà ọba lọ́gbà mú ni òjò jábọ́ lẹ̀. inna Allaha bin-nasi la-ra'ufur rahim. ẹnì fún ni mo dẹ́ sábà tó dájú Allah la-ra'ufur bin-nasi aláàánú lọ́jẹ́ fáwọn èèyàn rọ̀ ìmọ̀ oníkẹ́ni tòun ti báwọn yẹn ṣe ń sábò sí tó tí ẹ bá ti bẹ́ẹ̀ lọ́yẹ bọ́lọ́hún ti já sánmẹ̀ lé wa lórí bọ́lọ́hún ti sọ nínú àyà mi wà iná rọ́bàkà làdúró mà kẹ́rọ̀ Agbẹ́dájọ́ ẹlẹ́dàá rẹ̀ aláforíjì ló jẹ́ fáwọn èèyàn alábòlì níhìn. lórí àbòsí wọn tó ń ṣe. inna rabbaka la shadidul iqab. tọ́lọ́wọ́ bá ní ó lè koko ní bíbẹ̀ ẹ̀kọ́ àwọn èèyàn bá ti jìyà kí wọ́n jẹ yá mọ́. wọ́n wọ̀ lẹ́bí àkàyà tó tó mọ̀ yòóyè tó tó tó mọ̀ yòóyè. inna li insana lakafur. وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور الله bá tánrò yìnbó lọ́lẹ́tọ́ sí jọsìn lódodo yẹn inú àmì tá وهو الذي أحياكم òun ní máa ń jí yín lónìí kẹ wà láyé tó yè tó mọ ìmì ìṣòro òkú ni wá tẹ́lẹ̀ tọ́ra wà látọ̀ atọ́sá wáyé àlékọ́ tó mọ ìmì ìṣòro ọlọ́run kì í sáyé wọ́n bì í yóò tó wá padà pa yín. ثم يحييكم لين بقى أتواجي أوني بندي إن الإنسان لكفور àmọ́ dájú èèyàn aláìní gbàgbọ́ ni aláìmoore ni tí kì í bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó ṣàdúrà àwọn eléyìí wọn lọ́lẹ́tọ̀ọ́ sí ká sọ pé fún ká fi jọ̀sìn fún bọ́lọ̀ ń ṣe sọ láàyè mí. ثم أمواتهم وأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله وكنتم أمواتا بولة فيما سيمور سي الله تعجبني إيماني kìí ṣe béèrè àtọyẹyìn kẹsàn-án nígbàgbọ́sọ́lọ́wọ́ وكنتم أمواتا وكنتم يتلى ونبات وعلاقا Ọlọ́run wá jí ọbì yín sáyé. Lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ó tún wá padà bá ládàá yín sí láti lọ gbèrè iṣẹ́ àtọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí tó lè láhù yọ̀fìyí kòun tó máa yomi ìtukọ̀. Lìláhù yọ̀fìyí kòun tó máa yomi ìtukọ̀ kòun máa yá jẹ náà rò Ọlọ́run ọba ni ó jí òun ni ó parí òun náà padà wá kó yín jọ tí ọjọ́ gbẹ́ndẹ̀ àlùfẹ́yà mọ̀ pé pé láàárọ̀ ìgbà bí kò sí èméjì ọjọ́ yẹn lẹ́sìn máa wáyé. أترى الله سبحانه وتعالى طريق ربنا أماتنا سنتين وأحييتنا سنتين ربنا قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين àdúgbò yìí wọ́n máa sọ wípé ọlọ́run bẹ lẹ́dàá wa ẹ̀mejì ló pa wá kò tó wá jí wa lẹ́ẹ̀mejì pípa àkọ́kọ́ nígbà tá a wẹ̀ látọ̀ pípa ti fi ìgbà tá a bá kú yàn ẹni tí ló jí wa jíjí ìtàkọ́kọ́ ní bàbá ń bí wa bí ilẹ̀ kejì ní jíjí bí síbẹ̀ náà nígbà tó wọn wá rí bẹ́ẹ̀ bó o lẹ́bi máa wá wá kẹgbẹ́ fọ́nà ọba tó ti gbogbo adúrú àwọn yìí tẹ́ máa wá sin ẹlòmíì ọmọlọ́wọ́ ọba tọ́jà tó fọ́nà ọba tó bá ń wọn dáhàrá òun lọ́dá fẹ̀dà òun ní dákòsì fẹ̀dà òun ní ṣe bó ṣe wù bó ṣe fẹ́ lórí ẹ̀dá wọ́n mú lẹ́bí àhàyà kó وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم ọ̀dà yín lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ nǹkan kan tó lórúkọ ọwọ́ àpò yín bẹ. lẹ́yìn ìgbà yẹn yóò wá pa yín. lẹ́yìn ìgbà yẹn á tún jí yín padà. àmọ́ dáadáa ju èèyàn lákàfóró aláìmọ̀ ìyẹ́yà olùdíyẹ̀ dára ọlọ́run ọba ni òun ló fà lẹ́yìn òfin mọ́ lọ́wọ́ bá sì àtúwá níbẹ̀ lìkúlì kọ́ omi má kọjú rẹ̀ dọ́nà ẹ̀bẹ̀ yẹn mọ́ lìkúlì kọ́ omi mọ́ ń tàkùn gbogbo ìjọ kọ̀ọ̀kan òun ló ní ọdún ọdún nìkan ọmọ ń tàkùn tí wọ́n á fẹ́rẹ̀ fún ọlọ́wà ní lìkúlì ọmọ ti ń jà á náà mọ́ ń tàkà nìkan náà ti kú. لكل أمة جعلنا من سكنهم هم ناسقون الله سبحانه وتعالى إن روى pé gbogbo òjọ kọ̀ọ̀kan. Jàálà máa ń sàkàn òun náà. Òun gbé ìlànà ìjọsìn kalẹ̀ fún wọn tí wọ́n á máa pẹrẹ níbi ìlànà ìjọsìn náà. Mọ́ńtákù Ásùlù àyèmọ́ńtákù ilé ìdáwọ́wá. Òun làyè táwọn èèyàn bá sáábà tí wọ́n máa pààrà rẹ̀ ó lè jẹ́ fún dáadáa àbí fáburú òun ni wọ́n fi ń pe ibi tó ti ń ṣiṣẹ́ hajj ní mọ̀násíkún hajj nítorí páwọn èèyàn máa ń lọ wọ́n máa ń bọ̀ wọ́n máa ń tàkú síbẹ̀ tọ́ba wá rí bẹ́ẹ̀ ajá tí lòun lágbà lérò ní pé gbogbo òjò ànẹ́bì kọ̀ọ̀kan la ní kó ní máa ààyè ìjọsìn ìjọ kọ̀ọ̀kan ní wọ́n náà fi kú tí wọ́n máa lọ bẹ̀ lọ wọ́n máa fẹ́rí síbẹ̀. Ìkúlé ọmọ tí ń jáàlì náà máa ń sákànhùn náà fi kú. Ìjọ kọ̀ọ̀kan ló ní ààyè ìjọsìn wọn tí wọ́n máa para lọ́bẹ̀. Ọ̀lá ọ̀nà kàfẹ́ àmúrì. Ọ̀lá yóò innaka fi amri. torí bẹ́ẹ̀ kí wọ́n má padà nẹ́bì sí àríyànjiyàn nínú àlámọ̀rí ẹ̀sìn mọ́. wàdí òun ìlà rabbika. nítorí bẹ́ẹ̀ ìwọ ké sí ẹlẹ́dàá rẹ ọlọ́run ni ó pèpè lọ sójú ọ̀nà rẹ̀. dáadájú ìwọ ní láàlá ọwà lórí ìmọ̀nà eléyìí tó dúró dọ́gba tó kílíà ìyẹn ni kí má jẹ́ kí wọ́n dá ọ padà wàláyé sún dánilẹ́kà àní àyá tí bá dá ìdè ọ̀hún ìjọba sí ìlà yìí. ولا يزدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك a ní má jẹ́ kí wọ́n dá padà kúrò níbi aya ti láàyè àwọn aya ọlọ́run ọba bàdà ìlú ọ̀nzílà ilẹ̀ yìí. lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti sọ aya lùkọ́ á ẹ̀fẹ́ má jẹ́ kí wọ́n padà kó bẹ́ẹ̀. wàdí òun ilá ọ̀rọ̀ wọ́n sá pèsè lọ síbi ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ tọ́lọ́run fi kọ́ sí. ọlọ́run wà ní وقل الله أعلم بما فعلوا إن جادلوك فقل الله أعلم بما تعملون وإن جادلوك فقل الله أعلم بما تعملون ثم وإن جادل النبي نية nípa àwọn tá a sọ kalẹ̀ fún ẹ sọ fún wọn wípé ọlọ́run lọ́mọ ohun tẹ́lẹ̀ ṣe níṣẹ́ òun ló sì san yín lẹ́sàn-án ohun tẹ́ bá ṣe ọlọ́run yóò san yín lẹ́sàn-án ohun tẹ́ bá ṣe. àyín kazàbúkà ọ̀kọ́lé àmàlí ọ̀làkùn àmàlí fún أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون أنت وبعد شعريرا نبي سيد عزيريا صفوا يكي فكلي عملي صفوا من نساتني Wàlákùn àmàlùkùn. Wàlákùn àmàlùkùn ẹ̀yìn náà lé sáyé. Àǹtùn máa àmàlù. Ẹ̀yin ẹbọ́ pábọ́sẹ̀ kó bí iṣẹ́ mi kò tí wọ́n tọ́kà yìí bí iṣẹ́ tẹ́mi ń ṣe. Wà á ná bá rí òun. Mi máa ta àmàlù. Èmi náà sì bọ́ pábọ́sẹ̀ kó níbi wọn náà yìí náà ń ṣe. Ẹ̀yin lẹ́jẹ̀rẹ̀ àti ìlérí ìyà èyí ta kẹpámọ́ irú ẹ̀ náà lọ́jọ́ ọba dẹ́dà tó ní húwà àìlàmù bí máa tó fi egú náà fi hì kàfà bí ìṣẹ̀yí dáńbá ní wọ́n bá iná kò ọlọ́run yẹn lọ́mọ كفى بي شهيدا بيني وبينكم هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم ọlọ́run lọ́mọ̀ alámọ̀sánlẹ̀ ẹ̀lẹ́hun tẹ́ ń ṣe níṣẹ́ ọlọ́run bàbá wí ọjẹ́lẹ̀rí láàrin èmi àti yín ọlọ́run á sọ láàyè Ibi Allahu ya kú bẹ́yìn ẹ̀kọ́ ìyàwó mẹ́lú fi àmà sí fi máa kọrùn tó ń fi jíta tẹ́lì kúrò. Báwo Allahu yahkumu bainakum yawma al-qiyamah. Alọ́lọ́wọ̀n ọba ní ọjọ́ láàrin yìí níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. Bima kuntum fihi takhtalifun. Níbi ohun tẹ́ ń ti yàgbẹ́ ẹnu níbẹ̀, ọlọ́run lákẹgbẹ́. Ọlọ́run ó sì dájọ́ bọ́ wọn lákẹgbẹ́. Ẹni ọba wa kẹgbẹ́ fọ́lọ́run ó jìyà. Ìdájọ́ ولا تتبع هواءهم وقل آمنت بما أنزل الله من كتاب ولذلك فادعوا واستقم كما أمرت ولا تتبع هواهم وقل آمنت وقل آمنت بما أنزل الله من فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب. طب. nítorí bẹ́ẹ̀. fadẹ́ kọ́ máa ké ọlọ́run ọba subhanahu wa ta'ala. wọ́n sẹ́kìm kánà omiru. a sì lè pa àwọn yẹn lọ síbi òtítọ́ kó wá dúró dọ́gba ọlọ́run ti kọ́ láṣẹ rẹ̀. wọ́n la tẹ̀síbí àhùwà àhùn. Tọ́sí gbọ́dọ̀ wọn ìnígbàgbọ́ ní kádà dandan ni. ó dẹ̀ jẹ́ rúkúrú mínà àríkàmì ìmáà orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́. Aya àtọ́tẹ̀lẹ̀ ni ó ní mú náà sábà pẹ̀lú ìdáwí tẹ́lẹ̀. Òun lòun fi dá lóhun nìkan nígbà tọ́lọ́run lọ subhanahu wa ta'ala tó fẹ́ sọ nípa bímọ rẹ̀ ti pé ẹlẹ́dàá rẹ̀ àti wípé ìmọ̀ rẹ̀ yí ká gbogbo sánmẹ́ àtìlẹ̀ kò sí nǹkan tó lè kọ́ ìlẹ̀kọ́ lọ́wọ́ ní sánmẹ́ àtìlẹ̀ ó kéré ni ó tóbi ni ọmọ gbogbo nǹkan yẹn yẹn kó tó wà ó sì kàkọ́ lẹ̀ gbogbo nǹkan sínú Allahul Mahfuz ibi wọn kọ kádàrá sí. قالوا لي ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ذلك في كتاب إن ذلك على الله يسير ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن في ذلك في كتاب إن ذلك على الله يسير. Ṣé wọ́n mọ̀ ní kọ́lọ́run bá mọ gbogbo wa ní sánmà? Ìnàdálíkà fi ìkítà. Gbogbo àwọn òṣèta wà yíwà ní àkọọ́lẹ̀ tọ́lọ́run fi parí ọ̀rọ̀ lórí ẹ̀. Ìnàdálíkà àlàmọ́ ìyẹn sí. Ìyẹn sì ni ó rọrùn fọ́lọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ nínú àdéhùn sí Mọ́mùsùlùmù ti عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قدر مقادير الخلائق قدر جوالا قدر جوالا Ọlọ́run ti kádàrá rẹ̀. Ọbínà kọlí fi sàmáwà sí wọ́n lárúbí. Ọlọ́run tó ṣẹ̀dá sánmà àti ilẹ̀. Ẹ kó tó ṣẹ̀dá sánmà àti ilẹ̀. Bí ìfọ̀nà sí ní àlìkà sánmà ó kún fifty thousand years tọ́lọ̀ ń fẹ́ dájú ní àṣìlẹ̀ ló ti kádàrà gbogbo bálamọ́ ni wọ́n ṣe rí. Ọ̀kánà àrùsùhù àlàlì máa. Bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni àlẹ́ àràṣẹ ọlọ́run wà lórí omi nígbà yẹn. Ọ̀rẹ́ fẹ́ kádàrà kẹ́ ń dákan lè máa yọnu sí ọjọ́ rẹ ti pẹ́ o. Inú súnà nínú hadithi jama'a min as sallallahu alayhi wa sallam qala. Àwùwàlú máa kọ́lá kọ́lá ọ̀hún àlùkọ́lá. Wọ́n ní àkọ́kọ́ ohun tọ́lọ́ kọ́kọ́ ṣẹ̀dá ní kọ́lá. Gègé ìtẹ̀ lọ́lọ́ kọ́kọ́ dá. Ọlọ́run wá sọ fún gègé yẹn pé ó tó ọyá kọ́. Gègé ni wá sọ pé kí ni kí máa kọ́ sẹ́nu. Ọlọ́run wá sọ pé ó yá kọ gbogbo ohun tí ó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo ohun tí ó bá tẹ̀lẹ̀ máa kọ́. Ọjọ́ ìkọlámú bí máa hù àkà inú ìlà ayáwó mi fi àmà. Bó ṣe ti pé gègé tọ́lọ́wọ́ bá dáyẹ, gègé tí ń kọ kádàrá nì. Mo ṣe kọ gbogbo ohun tí ó rí bẹ́ẹ̀ nìyẹn títí di ọjọ́ tó dà ìyá wọn. Àti bó ti ṣe láti tọ́ ṣẹlẹ̀ sódì. Ohun tí wọ́n ti kọ́ ní okun fifty thousand years. Tọ́lọ́wọ́ fẹ́ dá sínú àtìlẹ̀. Òun làkọ́lẹ̀ rẹ̀ ti wà bó ti wá wá nìyẹn tí yóò fi díjọ́ gbé dàlù kìí amẹ́wò yóò tí ọ̀sẹ̀ láwọn máa òfin ti kú ní òfin tún lọ́dọ̀ ọlọ́run ó ti parí sínú kádàrà. alam ta'lam anna allaha ya'lamu ma fi samaa'i wal Inna dhalika ala Allahi yasir. Torí bẹ̀ dádájú ilé yẹn fún tọrọ ọlọ́run ọba lọ́rùn mi láti ṣe lẹ́ Inna dhalika fi ìkà gbogbo kádàrá yẹn ọwà nínú akọọ́lẹ̀. Inna dhalika ala Allahi yasir. Ìyẹn sì rọrùn ọlọ́run ọba láti ṣe lẹ́ẹ̀. اللهم لا اجعل على ذنوب وجواري امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك